وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مصطفاتها إن كل مصطفى بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أنا أقول أو أقول الصلاة سورة ومحمد وعلى النبي والصحابة فلتي قلت لنا الذي كنت يتوجد القيامة أنا لو كنت بجنبي أطرعي كنت قائما فأقرأ الوجيه في عقيدة في بلد الصالح أهل السنة والجماعة للشيخ عبد الله بن أبي الحليم الحضري في آداب من الدين الدين هنا خصائص أهل السنة والجماعة أو الكثير عبري لنا كنتين ọba bẹ́ẹ̀ jẹ́ òní ṣúgbà yóò fi ṣàlàyé tó wà sí ń gba fọ́ọ̀mù ṣúgbà tó àwọn kan tí ó ní àwọn kan tó ń sì yìí tó bá ti ń rí lára yàn tó wà bí ọba bí pẹ̀lú àwọn tí wọ́n kó jọ tí wọ́n láwọn ń ṣe ṣúgbà àmọ́ gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ kan lóògbé ní bẹ̀rẹ̀ rẹ̀ ní kí àwọn tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ yìí tí wọ́n fi ń àwọn kankan tí wọ́n ń kà yìí tí wọ́n fi bẹ̀rẹ̀ ara yà yóò fi mọ̀ pé ẹni yìí ara wọn kan tó ẹni yìí ara wọn ni. tó àkọ́kọ́ rẹ̀ àti ṣàlàyé nípa ọ̀rọ̀ àkéyídá tó bákan náà ẹ̀yìn ṣe aláfẹ́jù ní ẹ̀tọ́ bá ń ṣe tó náà bákan náà àkùrán àti súnà náà ní ẹ̀rí wọn wọ́n lè gbọ́ yí ìjọba àwọn sọ́lá ṣùgbọ́n láwọn sọ̀hálà ṣùgbọ́n yìí. ohun lẹ́yìn kan tí wọ́n tẹ̀lé nítẹ̀lé afọ́jú pé lóòrùn tó bá ti ní lágbà àti àtẹ́lẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bákan náà wọn kì í yan ṣe fàǹfà tí ò wúlò. bákan náà ọ̀rọ̀ gbé àwọn aṣáájú tó ti kọjá wọn lọ bí wọn tóbi lọ pàtàkì lọ́dọ̀ wọn àwọn mọ̀hábà wọn tàbí òun àwọn afáàfin lọ. bákan náà wọn kì í ṣe tàwíìlì bí kí wọn yí ẹ̀yà kọ̀ọ̀hán wọn kì í yí sí dédé ìgbẹ́nu tiwọn. bákan náà wọn máa ń pa gbogbo ẹ̀rí papọ̀ wọ́n fẹ́ mú ìdájọ́ òfin wa ní ìwú ọ̀rẹ́ ọ̀kan nínú ẹ̀rí ní ẹni tó ń ṣe àkójọpọ̀ ẹ̀rí ni tó ṣe tí a ti dúró ní ìjẹ́ ẹjọ́ àdéhùn بسم الله الرحمن الرحيم قال المصدق رحمه الله تعالى أنهم قدوة الصالحين الذين يهدون إلى الحق ويرشدون إلى الصراط المستقيم ثباتهم على الحق وعلى تقلبهم واتفاقهم وصفاتهم على أمور العقيدة ودمرها بين العلم والعبادة وبين التوكل على الله والعقد بالأسباب وبين توسع في الدنيا والورع فيها وبين الخير والرجاء والود والبغض وبين الرحمة والدين المؤمنين والشدة والجربة على الكافرين وعلى اختلافهم مع اختلافهم في الزمان والمكان أنه لا تسمون بغير الإسلام والسنة والجماعة نوصيهم على نشر العقيدة الصحيحة والدين القويم وتعليمهم وتحريفهم النافع وإرشادهم وتدبيرهم المسيح تدبيرهم المسيح لهم والاهتمام بأمورهم أنهم أعظم الناس قدرا في أقوالهم ودعوتهم وهناك حرصهم على الجماعة والألفة ودعوتهم إليها وحث الناس عليها ونقلهم الاختلاف والفرقة والفرقة وتحذير الناس منها ولذلك أن الله عز وجل عطمهم من تفسير بعض بعضهم بعضا ثم أما يحكمون على دورهم بالعلم والعدل ثم هم يحكمون على دورهم بالعلم والعدل ثم ولذلك محطة بعض من بعض وتوكل بعض بعضهم على بعض وتعاونهم فيما بينهم يصد بعضهم لنفس بعض ولا يوالون ولا يعادون إلا على الدين وبالجملة فهم أحسن الناس أخلاقا وأحرصهم على الزكاة أنفسهم من طاعة الله تعالى وأعطاهم صدقا ورعدهم نظرا وأوحدهم إطلاق سرا وأعلمهم بآدابه وسوره نعم. قراءة الكلام في عمل lọ́rẹ̀ ìdí ọba ń jẹun ní súnà òun ni àrùkà nínú jẹ́ra àpéjẹ̀tù ìwọ̀jì sí àpéjẹ̀tù sọ́nà ti sọ́ọ̀rẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́jọ náà ni àwọn àrùkà ní àwọn nǹkan ẹ̀ṣẹ̀ yẹn. tí o gbogbo ẹni wá fẹ́ jẹun ní súnà àwọn nǹkan tí ọkọ̀ ìwọ̀n ní ọ̀la yẹn. إنه الشركية الذي أركاني أي أنهم قدوة الصالحين أدراجة السنة ومن جري قشير الذين يهتدون أو يهدون إلى الحق ومن جاريه في الظلم ويرشدون إلى الصراط المستقيم ojú ọ̀nà tó tọ́ níbi ojú ọ̀nà Islam lè lọ́ máa ń ṣe ìtọ́ka àwọn èèyàn sí wọ́n máa ń ṣe wá sí wọ́n fẹ́ káwọn èèyàn mọ tí ń jẹ́ òdodo gẹ́gẹ́ wọ́n fẹ́ káwọn èèyàn mọ tí ń jẹ́ ẹ̀sìn yìí gẹ́gẹ́ fún yí àwọn èèyàn. àwọn ọ̀dọ́dọ́ máa ń gba ṣàlàyé ẹni pé gbèsè bá di lé ń alàlùṣà àwọn gẹ́gẹ́ wọ́n dúró lórí òdodo. وليه وعلى تقلدهم واتفاقهم على أمور العقيدة مثلا كيه padà wọ́n máa ń parúpọ̀ ilé ọ̀rọ̀ àdìtọ́kàn ni àdìtú nípa ọ̀rọ̀ àdìtọ́kàn bákan náà ni ọ̀rọ̀ wọn máa ń jọra wọn. wàjẹ́ wọn ẹni bẹ́ẹ̀ náà ẹ̀yìn wọn ìbáradà àdùsúnà ọmọ ń kó ìlọ àti ìṣe ìjọsìn papọ̀ tọ́lá ní ìmọ̀ ẹgbẹ̀rún àti wọ́n ní ìmọ̀ ẹgbẹ̀rún àti pẹ̀lú ìmọ̀ yẹn ẹgbẹ̀rún bá ìbáàdà ní ara wọn. pé ìṣẹ̀lẹ̀ tí yóò lòun ní náà kò nílò tó ti ń jẹ́ ìmọ̀ ìbáàdà ìmọ̀ ìbáàdà náà ní lọ ẹran wa gbogbo kàtúndé nǹkan náà fílà ni wọ́n máa ṣe lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yà lẹ́yìn ìrún ọ̀rọ̀ ẹ̀yà wọ́n ní ọ̀rọ̀ fílà tó wọ́n kí lẹ́yìn àwọn ọ̀rọ̀ ẹ̀yà wọ́n ní àwọn ẹ̀rọ fílà tó wọ́n máa gbà òun gbé ìgbà ní ẹ̀sìn ẹ̀rọ táwọn àgbà táwọn gáàrù tó bá fẹ́ wọlé gáàrù tó bá fẹ́ jáde àgáàrù tó bá fẹ́ jẹun àgáàrù tó bá fẹ́ sùn. وبين توكل على الله أرشد وعن سنة إبن وقين أمر بار لهم والأخذ بالأخبار ركني ومنظور كفا تقول لي أعلم وأعلم yọ̀rọ̀ ní máa bá ti fún yàn bẹ́ẹ̀ ni a sì tún lọ́wọ́ rẹ̀. tòun ti bẹ́ẹ̀ náà àtàkàbú ní àbàdà a sì tún lọ́wọ́ wá níṣẹ́ tó kọjá jáde lọ síbi òun lọ iṣẹ́ mi. wọ́n ní ti bẹ́ẹ̀ lè ọlọ́run nìkan pé ẹ ọlọ́run lè ṣẹ̀gbẹ́ táwọn yára ni wọ́n ṣe rẹ̀ wọn ni àwọn ìjọba láti kí wọ́n yẹ kó òjò ní iṣẹ́ láti tún ní eré náà. wàdé yìí lẹ́ta wọ sọ̀rọ̀ èyí náà ni wọ́n fa àtẹlùmí wọ́n lè àfáàní ó kéwú wọ́n lè níta gbúgbúrú níta gbúgbúrú ní ìyá gbúgbúrú ẹ̀lẹ́ náà wọ́n á rẹ̀ ìyá ìdí pọ̀pọ̀ ọmọ wa rẹ̀ ọ̀la ọ bẹ́tà jù ọ̀rọ̀ nígbà ìgbà hundred so ẹni tó kí ẹ máa tẹ̀síwọ́n ilé ìgbésọ̀ tá a bá jọ ọ́ wọ́n ṣe máa rí nu òògùn tí wọ́n ṣe máa rí nu. bákan náà ara tí wọ́n tún fẹ́ ká tó gbọ́ sí wọ́n tó ní lára àtàwọn kúrò náà ti kó lẹ́yìn ìyá wọn kọ́ lọ́wọ́ ní wọn fún ìlànà àlàáfíà wọn wà tó mú átọ́wé àtúgbà àdìdí kéèyàn ṣe kéèyàn kí olóògùn àrùn tí wọ́n ṣe wọ́n rẹ̀ ní ìwọ̀nba ọmọ òun ló fi dára sí náà wọ́n tó olóògùn wáyé wọ́n lò bẹ́ẹ̀ wá ní tó wá ní àwọn ìlógo tó wá tó máa yẹ wá àwọn ìlógo àtẹ̀lẹ̀ ìṣáàlù tó náà tó ti gbọ́ àtìgbọ́ báyìí agbára lọ́wọ́ ẹ̀yẹ ti àtìgbọ́ o. ọ̀kan nílò òkú tó bá jẹ́ haramu bákan náà wà kí tẹ̀sán wọ́n sọ èdè dúnìyà wà òfìyà. a lè tún náà wà níbi pé wọn ò ní máa wáyé àwájú wọ́n ni wọ́n wáyé àwájú tí ó kò wáyé mú wọn ọ̀kan kan láti wá owó bákan náà wà ní wọ́rà ìfìyà fún òsìkú ní sáfáyé yáyá ìgbé láyé ọ̀rọ̀ mẹ́jẹ ìrìnlẹ́gbọ́ fún àwọn mi náà ọ̀rọ̀ bí ọmọdé rárá ọmọdé rárá ẹ ìmísọ̀lẹ̀ tẹ́lẹ̀ ha tó àrùsùnà lóhùn ṣe ní ṣe wọ̀jà ní lọ́rọ̀ ayé láṣẹ jù bẹ́ẹ̀ ni mo fi rí sọ pé àwọn pààyè tì lẹ́yìn ẹ̀rí láti ọ̀pọ̀ àbáyé ọlọ́wọ́ ní ìṣẹ́gun kí máa àtàkà wọn ọ̀gá àṣọ ولا تنسى نصيبك من الدنيا واحسن كما أحسن الله إليك tó ṣe ti àdìsún náà ní eléyìí wọn kì í wáyé àwájú wọn ní ìsapá yẹnyẹn bẹ́ẹ̀ náà ni ẹ̀wọ̀n lápòjú rẹ̀ àwọn tó wáyé àwájú tí wọn lè wọ ọdún fún ọdún táwọn náírà lásìkò yìí tó àwọn tó wáyé àwájú mọ́ ọba táwọn fifty lásìkò yìí tó àwọn tó wá sábà yẹnyẹn kọ́ wá èmi àwọn tó dọ̀ láti tó kíra nínú ọ̀kọ́ káàkiri. wàá كما أحسن الله إليك رسول إلى النبي صلى الله عليه وسلم إن الله يحب أن يرى أثر نعمه على عباده اللهم أن تقول لك أقول لك وكلا بجا كينو إلى رأي قال الله كريم اللهم أن تقول لي bọ̀túwá jẹ́ pé ayé yẹn ní wọ́n á ga jù lẹ́nu yẹn àwọn èèyàn ń bẹ ẹ wà ní mọ̀ kan ló lọ́wọ́ ẹ ní mọ̀ tòbí àti wá dé ibi tí wọ́n wá kọ́lé sí àwọn pé èé owó rẹ̀ tó àmọ́ kí wọ́n máa rí ẹ àṣejù àbí gírígírí pé owó rẹ̀ à tó àrùn tó kì í ṣe báwọn lẹ́yìn náà lọ́wọ́ wọ́n tàwọn sọ̀rọ̀. بكر وبين الخوف والرجاء alùsùn náà wà láàrin ìbẹ̀rù gbégbé ọlọ́run kẹta ń ṣe yìí ọlọ́run olùyọrùn ti báyìí wàrà já lágbára wọn ti máa retí pé ọlọ́run yóò sànù wá bí ẹ bá kú tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni ọlọ́run wàrà já wọ́n máa bẹ̀rù pé yìí àwọn ọmọ tí ọlọ́run ó ṣe fẹ́ nìyí bákan náà ẹsẹ̀ náà wọ́n ti wọ̀ pé fáwọn mùsùlùmí ọlọ́run sànù àmọ́ ká máa jáde pé yóò di ọ̀rọ̀ lọ́wọ́ náà nínú ni lẹ́ntì kìlì kó wà iná kìlì kó kútu lé ẹ̀kọ́ kìlì kó kútu lé kúfúrú wọ́n á ní lọ́wọ́ náà yẹ́nyẹ́ ni wọ́n á lè ṣe báwọn. tùbá kan náà kẹwàá òpẹ́ ní ilé nìkan ni àwọn àjẹ́ náà lọ lọ́lọ́pọ́tà ní kò kẹ́ máa lọ́lọ́pọ́tà ní kò kẹ́ táwọn ọgbọ́n ti kẹ́ gbẹ́gbẹ́ mi ń sọ pé kò sí àlékún ìkẹ́ rẹ̀ tó ẹni wọn ti kẹ́ tó á tún lọ kí ó lo burú àwọn èdè tó pé máa ń lé kọ́ọ̀fù lọ àti èdè tí máa ń lé ọjà lọ alùpùpù lè ṣe bẹ́ẹ̀ ààrẹ láti lọ́rọ̀ ìlú bákan náà wà ṣọ́ọ̀bù wẹ̀lìbò alùpùpù náà wà ní àárín níbi tó bá fẹ́ nífẹ̀ẹ́ yàn àti wọ́n á fẹ́ kórìíra yàn ẹ̀sùn wa nídìí kí wọ́n kórìíra yàn wọ́n kórìíra yàn wọn kò ní kórìíra rẹ̀ ju bó ṣe yẹ lọ bákan náà wọn kò ní nífẹ̀ẹ́ rẹ̀ ju bó bá ṣe yẹ lọ wà bẹ́ẹ̀ náà wọ́n á ṣe máa wà lẹ́yìn nílùú mọ̀mìnì bákan náà wọ́n á máa jẹ ẹ̀ bá jẹ́ mọ̀mìnì ẹ̀ tó bá jẹ́ lẹ́pẹ́ ọlọ́run àánú wọn ń ṣe wọ́n tẹ̀ fún tó wọ́n ṣì dá wọ́n lè wàlúùkọ́ wọ́n lè kankan alẹ́ kàfìrí fáwọn ọlọ́dẹ kékeré pàtàkì jùlọ ìgbé tó ń lọ bá ń dìde ìjà sí mùsùlùmí wà á jẹ́ ní ìhìn àrùsùn náà wọ́n èyí ya pa ẹnu máa ìkìlá ìzàmánì wẹ́lmẹ̀kàn látara tó kéré ká ní àtúkò ti yí padà ló fà gbégbé ní ẹ̀lọrin ní gbẹ́tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ó ti wá ń làbújá àwọn àti ti làbújá yẹn tó ti yí padà tí kòkòtò rẹ̀ ti ń kọjá kókó ẹsẹ̀ ó ti ti rún gan ó ti fa kọ́ ní kí ló ṣe àwùjọ àti ti sẹ́yìn ìsinmi. sòkòrà kan gba alùpùpù náà ní pẹ̀sidẹ́ńtíà kó ní pé pẹ̀sidẹ́ńtíà wọn kì í dé iṣẹ́ kò ní yí padà kò ní yí padà tòlẹ́tọ́ bá jẹ́ ní sunu náà máa ṣe láti zamani wẹ́ẹ̀mẹ̀kà ẹni yóò ní yípadà nítorí pé àyè tó wà ti yípadà àbí ìgbà tó wà ti yípadà. tó ẹlẹ́kẹ̀ẹ́jọ nìyẹn bí sheikh abdulhamid bin abdullah al-asari bá ṣe kọ́ nìyẹn. ẹlẹ́kẹ̀ẹ́sán أنهم لا يتسمون بغير الإسلام أهل السنة ولكن قرآن يقول يتقي الإسلام حسنا والسنة وكنا من المسلمين وكنا من أهل السنة وكنا من أهل السنة والجماعة أتعود خطبات الموضوع كمين وكنا من السلفيين وأثريون اليوم نعم إليك يا حرصهم على نشر العقيدة الصحيحة ọ̀rọ̀ ìṣòkú fún gan tó ń jọ wọ́n lójú láti pé wọ́n fẹ́ kí àwọn èèyàn kí àdìsọ́kàn dáadáa wọ́n fọ́kànlọ̀ wọn kí àfíìdà dáadáa kọ́ fọ́ká dé ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n ń jọ lójú gan lójú kó rẹ̀ gan wọ́n dín ní nǹkan ẹ̀sìn tó fẹsẹ̀ múlẹ̀ wọ́n á fẹ́ kó dé ọ̀dọ̀ àwọn èèyàn. وتعليمهم الناس ومن تلقه قوي لقاء وإرشادهم وإرشادهم كانوا في ومنع وتقديم النصيحة لهم كانوا ولي نصيحة بينهما والاهتمام بأمورهم أجل أني كلك بنور àwọn mùsùlùmí ọ̀rọ̀ àwọn èèyàn tọ́lá tí ó fi lé nǹkan ṣe bó ti dé sí pé á ah, kí ló ṣe yìí. ẹlẹ́kẹta andrọ́gùn arọ́gọ́mù náà tọkọ̀rọ̀ nípa gbogbo ẹlẹ́kẹta gbọ́dọ̀ yìí. ẹlẹ́kọ̀ọ́kọ̀lá andrọ́gùn arọ́gọ́mù náà fi tọkọ̀rọ̀ fi àkọ́wá yìí. àwọn àtúntò náà àwọn náà máa ń tóbi ní sùúrù jù fi àkọ́wá yìí tó máa sọ̀rọ̀ pé lánàá ti rẹ alùpùpù lè sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ rẹ jáde ọ̀rọ̀ sùúrù sọ̀rọ̀ sí àkọwá yìí kọ́dà àwọn ọmọ ìta kọ́dà yìí wọ́n tún wọ́n ṣe dúró lórí àkídà wọn tòní bínú nítorí wọ́n ti sẹ́yìn yẹn tó dé àkídà tó gbàgbọ́ yẹn náà ni wọ́n náà ni wọ́n wà lórí rẹ̀ ṣùgbọ́n kan náà wọ́n ta ẹ̀wọ́ sì yìí fún àtàwọn tó ń ṣe dáhà wọ́n ti tún to an suna ya ce kirkirkirkiri don lọ́rọ̀ dáhàwà to bí àǹfààní bá ṣe wà fún wọn máa náà ni wọ́n ṣe wà máa ṣe máa to n ká yíyẹ tó gbọdọ̀ yé ẹ̀mí gbogbo ẹgbẹ́ tó ṣe dáhàwà kọ dáhàwà alábọ́dé ni bí àpàrọ̀ yẹn ní tó ní alábọ́dé yẹn kí dáhàwà tí ó fẹ́ bóyá wọn rẹ fún àwọn ọmọ rẹ wọn kó gbọdọ̀ ṣe òṣòro bí a dáhàwà àdúgbò kọ́lá dáwà agbolé lọ́pọ̀ dáwà dáwà alábọ́dé nù ẹ̀rá dáwà agbolé nù lẹ́yìn dáwà àdúgbò lágbóyin dáwà ìlú nínú ìlú ìwọ jẹ́ oníṣòwò kọ́lá dáwà oní rédíò ìwọ bí ṣòwò èrè rẹ̀ gbogbo ilé wa tuntun dáwà ṣètùkùn alẹ́ jẹ̀má ẹ̀dùn ìgbòlùfà ẹlẹ́kẹ̀jì náà àdúgbò náà wọ́n ṣe kókòrò alẹ́jẹ̀mẹ́ à tí mo náà ṣe kójọ wẹ̀lú olùfà tàbí ṣe papọ̀ tí mo ṣe kókòrò lórí rẹ̀ ṣẹ́bí wọn kan ní bóyá jẹ̀jọ́ àbíjẹ̀jọ́ owó tí gbogbo ẹni tó wá ṣe pé gbogbo àti lè kó ní kórì tí wọ́n dá kó dàrú tẹ̀lé kí ètò ẹni dáhùn òye ẹni súnà òye dáwà òye tó kódà tẹ bá fẹ́ bá dáa yẹn tẹ bá gé ẹsẹ̀ ti tẹ̀sí òun yìí yóò dáwà làkàlẹ̀ tí a ti wọ́n fẹ́ kà yìí العبادة عن كيفية تعامل مع الخلاف بين أهل السنة والجماعة tí ìyapa àìgbọ́ni ní yẹ́ bá ṣẹlẹ̀ láàrin àdùsùn ọjà máa bó lẹ́ ṣe lò láàrin yìí أنتو شيء الشيخ محمد بن عبد الله الإمام بن اليمن كابن أبن عبد الله الإمام لا في اليمن ويمن من أقاعد طب ولي فقد يجرح المعتبر بعد أهل السنة فمشي تنبعني كاري جارش إني كما صرت في الله مدى كان أخذ جرقات شوي نجي شوي tó jẹ́ kó ní túnú ẹ̀yìn yẹn kí ẹ̀yìn yẹn á ọ̀dà ní nǹkan báyìí tó kó ní túnú ẹ̀yìn فتنشب فتن فتن الهجر والتمزيق والمضاربات تجيب كنا وعدا يلا جا ولا كلام so تجيب page four page one seventy náà sọ̀rọ̀ tó mo sọ yìí wọ́n ti gbé ó sì yá máa ń ja wàhálà látara kíkiri ẹni yẹ onísúnà ni ẹ̀yìn tí wọ́n jẹ́ ẹlẹgbẹ́ rẹ̀ onísúnà ẹgbẹ́ rẹ̀ ẹ̀rí ntí ò tó ntí ò ga bí ń ṣe tó jẹ́ pé ọ̀tàkùn ìlànà lẹ́tọ̀ wọ́n ọ̀tàkùn ọ̀tàkùn mẹ́ta láì so ṣe tó tẹ́lá ní ọyọ́ ẹ̀díkájà bá hà rẹ̀ bẹ̀rẹ̀ ní yìí náà ẹ̀ ṣọ́ọ̀pù fìtẹ̀lù ẹ̀jẹ̀ fìtínà ìmọ̀ ẹni lódì yóò ṣẹlẹ̀ wàtẹ̀mùbík ìfara ẹni yára máa ṣẹlẹ̀ nǹkan tó pín wẹ̀lmọ̀mọ̀rọ̀dá ìdàrúdàpọ̀ ṣẹlẹ̀ fọ́nà wọn ni wà kọ́ni yọ̀ ní ṣọ́ọ̀kù kìtà lẹ́yìn náà àrẹ tó lẹ̀ táwọn tó fi yìí fọ́nà ogun ní ṣẹlẹ̀ láàrin wọn fọ́nà wọn náà tí wọ́n tún parí ara wọn pété tó tó kí ni tẹ́lẹ̀ ìgbà ni lé ní kò sùn bí dà tó bá ti jẹ́ pé ẹ̀rọ ìgbẹ́ kan lára rẹ̀ kí ó tẹ̀lé ọdún tó ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni onírọ̀ àníṣọ́gbọ́n tó wà ti fìtì náà tó lẹ́ẹ̀ ní iṣẹ́ tí ìmọ̀ ojú àwọn èèyàn ó kéré ó kéré títíra kéré títíra tó pépé náà ní ọ̀pọ̀lọpọ̀ wọn tó rẹ̀kẹ̀tẹ̀ pé tó ẹni máa sọ̀rọ̀ ní ọ̀rọ̀ yìí ṣe bí ẹni máa rìn fọ́ọ̀tì tó ń tún kékeré rẹ̀ ó ti dá ìdílé kalẹ̀ gẹ́gẹ́ àdúgbò náà kù dé. wọ́n ní pàdé ń da ojú lè ṣe ìmìlẹ̀ rárá wọ́n ní pàdé ti pé wẹ́lẹ́ yẹ ń ṣẹlẹ̀ tí ẹni tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ pé onígbẹ́dá ni kò da lójú ànà ìjà ìṣà ó ti di ó ti di wàhálà máa ń lọ́wọ́ lò wàlúwájú ìhàjẹ̀tù ìnáwọ́rí kí sọ̀rí kan ti tẹ̀jìrì ó ti lẹ́sẹ̀ tẹ̀sí tún rírò fẹ́ràn ní tún lẹ́sẹ̀ ṣèkéré yìí. والنظر في الصالح وفي المصالح والمفاصل هو الخالد من ذلك هو مسلم وفيما تدور به الأخوة ẹ̀wùn tí ó jẹ́ kí ìjọba ẹ̀yà ayé kọ́ máa wọ́n ẹ̀kí ẹ̀fí wà tó ṣọ bí ìdá ẹ̀wà ǹtẹ́ ti ṣọ́dá wà ní kẹ́ òwò yé tí kẹ́ ẹ ṣe wọ̀tọ̀ ààrẹ jù wa bí ìlànà ǹtẹ́ ti fi ṣe àtúnṣe tó wà nílẹ̀ tó ti ṣe ṣèkèrè wí lẹ́yìn nínú síra الإبانة عن كيفية التعامل مع الخلاف بين أهل السنة والجماعة والعلماء والعلم tó lèèmọ̀ tó ṣẹ̀nà pẹ̀lú àwọn ìjòkó máa dára lẹ́kọ̀ọ́ fara lẹ́kọ̀ọ́ láyé iṣẹ́ tí wọ́n ń ṣe yìí jẹ́ ìṣeré tó oúnjẹ gbogbo tó bá lè dáhùn pàtàlẹ̀ tó bá mú pé ẹni kí ìtúkà ṣẹlẹ̀ àti ìpínlẹ̀ nàìjíríà kiri wọ́n dà ẹ̀wọ́n dúró ìlẹ́yìn ha. wọ́n ti máa pèsè fún tí ó di ká fẹ́ràn kí kí a ti ṣe papọ̀ wàhálàtò náà bẹ àdìnnà àléyà wọ́n ti máa ṣàlẹ̀ ní kòkòrò kí àyíká ṣe nǹkan báyìí kọ́nà fi lè yanjú kó fi lè dá ṣùgbọ́n kọ́nà ṣàlẹ̀ ní kòkòrò rẹ̀ wọ́n náà bẹ yín lè ṣe láti wọ́n tó ọ̀ tó wà lè dá ìyapa lọ́wọ́ yẹn nígbà tí wọ́n pa kí ká tọ̀nà tí a ti pa ìyapa ti láàrin ara wa pàtàkì nípa pé nítorí wà ti dá ìyapa kalẹ̀ خمس من مشاريع العراق خمس من مشاريع العراق so أنا تعالى أن الله عز وجل كل آه، من يتوقع شو تبغى تقول كمان أيوه الدنيا موعد للنصارى بغض النظر كي يوجسون قومك أهل بعض الكلمين الأنسي لك تعالى أن الله عز وجل شيخ عبد الحميد عبد الله الحسري wọ́n ní ọlọ́wọ́ba àtọ́nà ọ̀hún ìmọ̀ nsọ́ àwọn àlùsùn náà mi ń tẹ̀fìrì báńkì ń bá ẹgbọ́ ṣe ń kàfà ara wọn. máa di gáwọn tún náà bẹ̀rẹ̀ ní kàfà ara wọn àdáwò nínú ẹnìkan ti di kọ̀ọ̀rìjì nínú wọn lọ ó ti di kọ̀ọ̀rìjì ó ti gba fúkàrà kọ̀ọ̀rìjì. ثم هم يحكمون على غيرهم بكرة سنة في الأجر lẹ́nìkan wọ́n tàbí ìwà bẹ̀rù tó wọ́n kì í sáré wọn lè bá dá ara wọn sórí alágbájá nìkan wọ́n tàbí kàyàrí tó kò sí níbi tèmi yìí bákan náà lè pera wọn nípò kí kéèyàn ní ẹ òkúta nígbàtọ́ àwọn kì í ṣe bẹ́ẹ̀. tó ń bọ̀ wọ́n yẹ kùnú àlàbẹ̀ yìí bákan náà wọ́n máa dájọ́ fún ẹlòmíì tí ì sára wọn wọ́n bá fẹ́ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ìlìmí wọ́n àrẹ̀ ìmọ̀ ni wọ́n fi sọ lọ́kàlọ́kà ni wọ́n fi sọ ẹni kíkọ́ yẹn ti ìṣòro fún náà tó bá ti sọ nípa rẹ̀ ẹ̀wọ̀n ní ìṣòro sọ nípa àwọn tó jẹ́ ògbóǹta ìlú ní túnfí wàlúwà ìwọ̀n ní àdìlú pẹ̀lú wọn wọ́n parọ́ wọn wọ́n

بعد وكيف كفر وتبديل وكيف بعد وتنسل وجبنا وتصديق بعض بعض وكيف فراولون في فراولون يربو فهو أقوى الناس في أحكام الشرع إذا دعوا في الثمانية وكذا كتب وإذا حكموا على غيرهم كما تدعو لي الكيجي يعني وتتيب من السنة فإنهم يحكمون بالعلم لمن هو في pé ilé ẹ̀wọ̀n fẹ́lẹ̀ yìí ṣe ẹ̀wọ̀n fẹ́lẹ̀ yìí sọ pé wọ́n ti pa ọ̀rọ̀ ẹ̀ náà wàlá ẹ̀ wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú rẹ̀ pẹ̀lú sọ́ọ̀ fún òní kọjá àlà líle rẹ̀ lókè dídí ni wọ́n ṣe tó àwọn àlùkù náà òun nìyẹn tòbá kan náà ẹlẹ́kẹ̀rẹ̀ la màṣàbẹ̀tò bá àdéhùn lè bá àdéhùn. وتراح من بعدهم على بعد ثم فرعوا أنتم ملاك عراوة تنكر لي كل قصر الهلمين قمريا قمريا إذا أجلتنا قمريا قمريا so ẹ̀ẹ́dẹ́ ẹ̀kọ́ tó dáa lórí ẹ̀kọ́ ọ̀hún kí ọmọ ẹ̀yà kí ìbọ̀jọ́ bí wọn àti ìdílọ́mọ ẹ̀yà pẹ́ kó làwọn obìnrin náà máa ń sọ ọkùnrin náà máa ń sọ language tó darí so àpẹẹrẹ pé ìfẹ́ ń bẹ nílé náà wátara fún mi láàbí ara ẹ̀bà lórí mọ̀ ń sànú ara wọn so ara ìṣètò àlùkò náà ní kó wá ya ọ̀dájú kalẹ̀ kó lè dájú kalẹ̀ kó tí lọ́kàn ń gbé lọ́jọ́ kọ́lá so ọ̀dà wọn ìyẹn máa ń lójú àrùn ní tí wọ́n bá gbọ́ ilé kankan ṣe ẹnìkan ìdíkà àwọn àlọ́ rẹ̀ wá gbọ́dọ̀ ah, ìṣe báyìí. bueno mi amigo por la gente وتعاونهم فيما بينهم قل على لا يا أمر الشيرة وقرانا وصد بعدهم لنقص بعد وزن المجدي لا يشيع ولا يوالون وكفرنا ولا يعرضون وكفرنا الشرطاء ilà àlẹ dín ìdílé rẹ̀ tẹ̀lé tó kì í já kọ́ ni kí ló ń sọ bẹ́ẹ̀ àwọn ẹ̀yà bí ẹ̀ kò ní dáná bọ̀rọ̀ kí ọmọ ìjà sínú wa pé kò ní já kí kò ní bá ní bọ́tọ̀ tó ó bí ó sì yẹ kò kí n pé oníwà ti ìjà pé kọ́ ọmọ ọlọ́lá ìlàyé rẹ̀ torí kí ni tó tó ló ń tó wáyé ni kí wọ́n á ìwọ̀n àti ìpàdé gbogbo àyè kọjá kọ́ ọ́n ti rí àmọ́ ìwọ̀n òdìjà tó wá tó ní àdí ọ̀ká gbérégbéré àmọ́ tí ó tó ń bàjà kéèkì ò àríwá tí wọ́n ti ọmọ tí wọ́n tí wọ́n gbogbo nǹkan tí wọ́n tún lọ níwọ̀n ní níwọ̀n ní níwọ̀n ní ráàyè so àyíkó wọn takò náà takò súnmọ́ ni náà ni mi ò fi lè ní àti òjú rẹ mhm. torí kàmáyà ìṣètì àlùfẹ́ náà àwọn bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ọdún nílò yìí lórí ìjọba níbi nìkan ní wọn lọ́rọ̀ sí ilé ẹ bá kí kò ní ní rẹ̀ sí rẹ̀ kíkí ẹ̀ rẹ̀ tó wá kéré kò ní lọ fẹ́ ó kí. fi ewu lè sùn ìlú wa ní pé ewu tó wá bọ kì í lẹ̀ mọ́ yẹn lára ṣe ewu ní sùn lára yẹn tó bá fún kò yẹ kó lọ yé yẹn ní inú ìṣẹ̀lẹ̀ ayé ọ̀dẹ̀ yẹn tó náà ní pé pé a gbọ́dọ̀ kí ọ̀rọ̀ jọ àwọn ará ìyẹn papọ̀ sọ inú ọ̀rọ̀ ànábì nípa ànábì ni wáyé dá ṣàtàbẹ̀ kẹrìnà lẹ́yìn tàbí wàlá ìṣẹ̀tùmọ̀ bímá fíì tó ẹ̀fẹ́ yẹn bá fi nǹkan tí ò sí lára jẹ́ bú ọ tó yẹn ni pé ń dá ń ra ara bú fún ọ wọ́n sì mọ ti ń bẹ lára ilé ìbú mọ́ ti bú mọ́ ti bú tó nítorí jẹ́ ìṣẹ̀tẹ̀ àlùfún náà lẹ́yìn wọ́n ní wọ́n ti jókòó ní lápapọ̀ ẹ̀kí ọ̀rọ̀ yìí ni tó ń rí ìwọ́fẹ́ sọ̀rọ̀ lápapọ̀ sọ ní fáwọn àṣìṣẹ́ lónìí láti àfẹ́lá kan.

alùpùpù náà ṣe dúkùrú tí ó fọ ẹ̀mí wọn má àwọn ìwà tí wọ́n ń fọ ẹ̀mí má náà alùpùpù náà máa ń ṣe lọ́nà náà ń tọ̀ bíkọ́ ẹ̀sẹ̀ wá ìta ẹ̀rẹ́ fún ọ̀tẹ̀lá ṣe ọlọ́run wà àwùjọ òun kò kà kí hmm. alùpùpù náà yẹn pé ìwò ni wọ́n máa ń fẹ́ ìwòye alùpùpù náà kúrú lọ́wọ́ ilé ìlú kúrú lẹ́yìn alùpùpù náà jẹ́ báwọn ilé òkú wa ní ilé òkú kúrú ní à irú ìròyìn àwọn ìlú ìlú náà ìwé lọ́sùn lọ́n fẹ́ lọ́n fẹ́ mi lọ́n fẹ́ nípa ọ̀rọ̀ ayé nípa bẹ́ẹ̀ tí ó fi bọ́ síwájú sínú oṣù kàkà olùyọ̀ fẹ́ oníjó àwọn èèyàn yókù tó aláìlú ní ìlú àwọn àfáà ìtẹ̀lẹ̀ náà nípa ní kí bá rí àwọn àfáà tó ń lọ ní kí ẹ wọn ní ìjọba lọ́wọ́ ìwà tí wọ́n yọ̀wọ̀ wúra lé ìṣe ti báyìí torí lórí wọ́n ti fẹ́ lórí wọ́n fẹ́ gan-an ìdá àkókò kan wáyà lọ́la tó ń bẹ abẹ́rẹ́ kí n ṣe ìgbà kí ó ń gbọ́ pé à ní bá fún yín ooo kó lò ó pẹ̀lú ọ̀tàwá ìròyìn ní ìṣòyí ká ṣáìbọ̀lù tó ní gbogbo kíra yìí thirty five máa kó lọ fún wọn. ẹ dákun sí ọgbà lórí omi ẹ láéláé bá ń jí òní òní tí wọ́n ní wàá gbé rẹ̀. tó ìwò ni wọ́n máa ń fẹ́ gan-an wà á bọ̀ náà wọ̀rọ̀ ojú wọn máa ń jìnà ìwò ni wọ́n máa ń jìnà àwọn ewu òtòsí ewu ìdòkú ewu kan wọn pé kó kó yẹ wọn á kúrú ìwádìí tó náà. وارحبهم بالخلاف فضلا هذا كل احتمال يقع لا يرون ìgbà àwọn ọ̀fẹ́ yìí fún wọ́n lè ní ìtàtọ́jọ́ ní èdè àìyedè láàrin ara wọn tí títún wọn gẹ́gẹ́ sáàmì rẹ̀ nínú eléyìí eléyìí ní ní òun tó tó ń bẹ́ẹ̀ náà wọ́n ti wọ́n ṣe papọ̀ àmọ́ kìí ṣe nǹkan àkídà ọ̀ ìṣọ́ba àkídà ọ̀ شرع منهج شرع مسائل فقهية عن مسائل اجتهادية جاهلية lọ́dún ní ọ̀rọ̀ ní òní tó tọ̀ ẹgbẹ́ ní òní tó tọ̀ tára kẹ́ ní gbogbo ẹ̀ ń sáàpù lẹ́rọ lẹ́rọ ṣẹ́ńgà nígbà ní tọ́wá sí alábàtà lórí dáhùn sínú ọ̀sẹ̀ náà ẹ̀wọ̀n tó ti ṣẹlẹ̀ inú ọ̀pọ̀ bí apanu kékeré bàbá bí bàbá ní panu rẹ̀ tó jẹ́ obìnrin tó ń sọ táǹdì ń sọ táǹdì wọn wọ́n tó sọ òfin náà àwọn kan tí wọ́n ní àwọn ẹ̀sìn ń pọ̀ wọ́n tó inú rẹ̀ sọ táǹdì bìnrin náà tó ẹ̀rẹ̀ nìyí tó ẹ̀rẹ̀ nìyí lára wa tó ẹ̀sọ́ pẹ̀lú àgbọ̀lé ìgbà tó وهكذا وهكذا àwọn ọkọ̀ wájú pé ọ̀gbọ́n tèmi ẹni ní iná ìfẹ́lẹ̀ mú rẹ̀ wọ́n lọ rẹ̀ abẹ́rẹ́ wọn ibù ká sọ̀rọ̀ àpẹ́kọ̀ eléyìí ni mi ò tún péyàn síbi àpẹ́kọ̀ eléyìí ni mi ò péyàn wọn àtúndé ẹ̀dọ́ pé wọ́n gbélé àlè wọn lọ́ọ́ di alábẹ́jù ní là là mo láwọn ọ̀rẹ́ tó ṣe pé tó wá fẹ́ fi àpẹ́kọ̀ wọ́n pè àrẹ̀jẹ̀ sí ilé àti wọ́n ti rẹ̀ ààrẹ bàjẹ́ bàjẹ́ tí ó ti pè yàn níjọ akẹ́kọ̀ọ́ rẹ̀ ìsìlélọ́ ìmìnira akẹ́kọ̀ọ́ ètò kílẹ̀ sí nínú ìmìnira ti pè yàn sí ìmìnira bá ń ṣe wà láìpò sí dáǹkan kan rẹ̀ láàrin ìrìn àti wọn kọ́lá àgbéyẹ̀wò rí látọ̀dọ̀ gbọ́n láti bí ọdún ẹ̀dùn fún dájọ́ àgbéyẹ̀wò rí so káwọn níbi kí wá ní eh, ìdáfọ́ àti wàhálà tó wà di ewu àti ìjà tó wà di ọ̀fẹ́ tó wà di oríṣi tó ní pé kíkí ń jẹ́ súnmọ̀ gẹ́gẹ́ kò yí àwọn èèyàn bí ní àmì súnmọ̀ gẹ́gẹ́ kò yí àwọn èèyàn ni kò yí àwọn èèyàn so pé lábáyá kan ẹ̀yìn eh, ìgbà fún mi dà ní ọgbà torí nǹkan báyìí torí nǹkan báyìí torí nǹkan báyìí ń tẹ́ irú ẹ̀ta nǹkan ẹ̀ kìí ṣe kìí ṣe pé ẹni tó dúró bíjà ní pé ẹ̀ ń tún náà ní wọ́n kàn lóye kan lérí ẹ̀ wọ́n rí ah, àwọn kan ti ṣe á ah, èmi ò lóye lérí nǹkan ẹni tó rí èmi ò rí kò gbọ́dọ̀ bí ti ti náà wọ́n kàn ti hàdì ní wọ́n rí ti ti náà ṣùgbọ́n nǹkan yẹn tó gbọ́dọ̀ yéèyàn nípa tí wọ́n mú àwọn tíra kankan lọ títí. tó àìsùn na àṣàbò fún bèrè fìlà àti sọ́kọ̀rọ̀ ni ẹni kan ra mú ọ̀rọ̀ àdìmọ́ṣàfẹ́rẹ́ àti ọ̀kan náà wọ́n tílẹ̀tì wọ́n tílẹ̀tì wọ́n kẹ́kẹ́ ni ó àbúrúsù àwọn ọmọ tí ó wù lọ́wọ́ àbúsùfù ń sọ pé àwọn jọ ń fa ọ̀rọ̀ mẹ́tàlàkà pẹ̀lú ìwọ̀n ṣáàfì nígbà àwọn padà ń ṣáàfì dúró pé ìtàn lórí àwọn tó ní àmì orí yóò sọ nígbà tó kálukú fa tán ètò kálukú sọ lóde sànńdẹ àwọn tó ká bàtó jẹ́ kejì àwọn pàdé àwọn pàdé. ó ní mọ́ṣá ìlera pé o ní àáfíà ara òsì tó ó ní àná ẹ̀tọ́ ìná àná fẹ́ẹ̀lì fa ṣe kò tí kò lè rọ fún wa yìí kó di wa kí ìjọba ìyá ìfún wa kó sì mọ́ sẹ́kù tí kò ṣe fi ní ó rọrùn dáadáa sògbẹ́gbẹ́ ló fà lọ́wọ́ sògbẹ́ náà kí ni ẹ̀rí láàrin ara wọn méjì fà á mẹ́ta àwọn àti àwọn ẹ̀dí mẹ́tọ́ di ẹ̀dí mẹ́tọ́ di pẹ́ndípẹ́ndí ọ̀dẹ́ lọ́wọ́ padà àkáyì tó ẹ̀lẹ́rù bẹ́ẹ̀ yìí rẹ̀ ràṣùmọ̀lá وعلى الإمام الشافعي وعلى يوسف وعلى يوسف رحمة الله عليه أجمعين ثم أعتقد أقول ورأيت مثل الشافعي في العقل قلني هي سنة الأكاد سنة الشافعي تفعل لي wọ́n ti àbúrò rẹ̀ wọ́n ti ẹ̀gbọ́n rẹ̀ wọ́n jọ ní ipa bàbá rẹ̀ ra wọ́n jọ ó ti ó di ó tó di nu ṣùgbọ́n ní wọlé nù. mọ́gbà ìní mú òbí ẹ̀ tó ní làákà ìka tó tó lọ ṣáàfì yìí wọ́n jọ ṣe ń fa bàbá rẹ̀ ra wọn ẹ̀rọ kẹfẹ́ náà fẹ́ ti gé okun ṣe tọ́nà ìdíkò wọn wọ bá ń túnà ṣe rí mi ọ̀ṣàbò hàn bí xẹlẹ́ ìfọ̀dà ìgbà yà ìpọ̀dọ̀ fẹ́ fún tó bá ń jẹ́ pàǹfà tó yẹ pé àlèkèlá àlùmọ̀tẹ́rà pàǹfà tó wà fúnálẹ́dì ní o tó wà kọ̀ǹsídírébù tó yẹ pé ìwọ̀n خلق بآدابه وأصوله أهل السنة وما تتنجى آداب الخلاف كما يقول عندي القول لهم ما يدلوا بكنا يقول الخلاف يقدم نعم ونوش اللي قلوا عنا نعم وصفوة القول ونزنجة القرى sí mọ̀kúnrin àlùsùn wal-jamā'a nípa táǹpẹ̀ ní àlùsùn wal-jamā'a annaha al-firqah àwọn التي وعدها النبي صلى الله عليه وسلم بالنجاة من بين الفرق الذي يستعدون في مقوية والله لا يبقى وإكبت وقرى وجوه ومدار هذا الوصف قليله على اتباع السنة òun bí tí ó máa lọ kiri káàdì kí wọ́n máa tẹ̀lé sunna wàlúwà fọkàn máa jẹ́ àdìhá mìíràn ẹ̀yìn ti kọ́ àti níta kùrán tí sunna bá gbé wá ní àdìsọ́kàn wọ́n dúró níbi rẹ̀ wọ̀lẹ̀ ìbáàdà àti ọ̀rọ̀ ìbáàdà wọ̀lẹ̀ hódà àti ìmọ̀nà wọ́n sùlù àti ìwà àti ìṣesí wọ́n àkìláàkì àti ìwà. وملازمة جماعة المسلمين فتوى من دون الله وجماعة المسلمين ونسكي يوم جاتي بيانطو tó bá ah, ah, ti rí sáré bá ti rọra kójọ pé ṣé súnà lẹ́yìn ṣe ó ti rọra wọn dàpọ̀ náà. ولهذا أن تريد الخاطئين لا يخرج تعريف أهل السنة والجماعة عن تعريف السلف. أن تقول أهل السنة كافرين يعينون ويعتصي كافر يعني سلفنا فقد عرفنا أن السلف هم العاملون بالكتاب المتمسكون بالسنة. هم سلفنا أصلا في سنة الشيخ alùpàdé quran iná tó wá níbẹ̀ fàṣálàfù sábàtú yẹn sálàfù àwọn sálàfù wa fún àlùsùnà àwọn àlùsùnà alàdínà àná òmùn nàbí sọlọ àlùsálà àwọn àwọn kùsùkọ àlẹbí gbèrò wa wàhálù tó náà mú sálàfù sọlọ àwọn sálàfù sọlọ ọmọ sọlọ àlàmẹsìnàjì ọ̀nà lè rọjò náà àwọn àlùsùnà àwọn sálàfù. وهذا هو المعنى الأخص ولما إليه تمتو جيشا لآل السنة والجماعة فآل السنة والجماعة فيخرج من هذا المعنى ولكان يقول المسلمان آل السنة كل طوائف المبتدع بطبوع جول لبدا تصدد ذلك وأن أرى تقول كانوا أيوكو في آل السنة كالخوارج الخوارج آل السنة àwọn oníjẹ khawarij wal jahmiya àwọn jahmiya ìsàlù súnà àwọn oníjẹ bẹ́ẹ̀ qadariya àwọn ìsàlù súnà àwọn oníjẹ bẹ́ẹ̀ mu'tazila àwọn ìsàlù súnà àwọn oníjẹ bẹ́ẹ̀ murji'a àwọn ìsàlù súnà àwọn oníjẹ bẹ́ẹ̀ والرافضة من أهل السنة أو من جبه وغيره من أهل البدع أنت تجون بدع أو من تطيع صالحين وإنسان السنة صوفية مثال سنة مما كان يقوم مسلكهم تقول جودة تعمل الطالبين وقلت بعض تعرف بعض قطع كعيد خوارج جهمية قدرية مرجية معتدلة انقطع أبو العماني رافضة أبو العمان الذي كان عمو وانا شكي أعطيك لي خوارج أعطيك شكوين إيه؟ ها بيقف الجنة جوانب pẹ̀lú ìkàlẹ̀ kan lórí ẹ̀kọ́ kan. fàtúnà tún dẹ̀rọ tó kọ́ lórí bídà wọ́n ní súnà olóòrùn jẹ́ǹgà kejì bídà wọ́n jàmáà jàmáà tó kọ́ lórí fúrkọ̀ olóòrùn tẹ̀lé ìyọ̀mọ̀ jẹ́ǹgà kejì ìtìpín yẹrẹyẹrẹ nípa súnà ní oníṣẹ́ bídà ní mùsùlùmí wọn wáká pín. nígbà àwọn wọlé àwọn jàmáà tẹ̀lé àwọn wọlé àwọn tẹ̀lé ìyọ̀mọ̀ tó gbé dà àyà ọmọ tó rẹ̀ ń bọ̀ ẹ̀yìn ìjọba ti ní dáa ìjọba ti lẹ́nu sún náà làwọn ìjọba ti yẹ dáa. kọ́lá ni wọ́n tún wọ́n pé àwọn àwọn alágbájá àwọn ìjọba kìíní kọ́ ìlú ní rọ́ àjálù sún ní lápapọ̀ náà ni. na ẹ̀hẹ́ kọ́lá wọ́n ní wàhálà lọ́rí eléyìí ni قدره ترجمان القرآن انتو جيروا بقى ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀jùmọ́ ní kùrán ti sí ẹ̀yìn Abdullahi bin Abbas tó ń bà lérò yẹn lọ́bí ọmọ àìníhùnmá fọlọ́fọlọ́ àmì ìjísọ̀ pé kọ́ lè tó yẹ ọmọ tàbí ẹ̀tọ́ ojú òun àtẹ̀tọ́wọ́sí ojú òun ó ní àwọn ojúkọ ojújọ́ gbé dàrú kéyàrá tàbí ẹ̀tọ́ ojú àwọn ojúkọ funfun ojú àwọn ojúkọ dúdú dàrú dàrú kéyàrá kọ́ inú àbájọ wa ni tàbí ẹ̀tọ́ ojú náà lọ́jà ẹ̀rọ ajá àlùsùn náà ojú lóòótọ́ tí ó fòfò gbó níjọ́ pé ní àkìyàmà pàtàkì wọ́n ju ojú alẹ́lẹ́gbẹ́dà wọ́n tó àwọn tó ń jó ń bí díà tó yẹ káàlù sún náà tó jẹ́ àwọn tó ń pín yẹ́rẹ́yẹ́rẹ́ ojú wọn ojú wọn ó dúdú níjọ́ pé ní àkìyàmà ni. sọ̀rọ̀ ẹ̀ ibùdó àbá ó ṣe kí ni ọ̀la orúkọ alẹ́ sún náà tó wáyé jàmà ọ̀la náà lẹ́nu àtẹnu àbùrọ̀ náà kò àgbà. wàlá kò sọ́lá يرادف مطلع على السنة والجماعة هنا نحن نقول السنة والجماعة ومن يجيكم أكلم كما يطلق عليهم أيضا وتبقي على السنة دي على الأثر مثل أهل الأثر ومثل أهل الحديث ومثل الطائفة المنصورة أهل الحديث العاطفي الأثر لمن أو الطورة أو تطلع النبي أو الصحابة àrùn àdìs ni ọ̀rọ̀ tó wá sọ́dọ̀ ànábì àwọn tí wọ́n máa ń dúró máa ń pè àdìs ànábì máa ń dán lójú àtàwọn àwọn sàárà máa ń dán lójú ọ̀pọ̀ ìfọ́tò máa ń sọ́rọ̀ àwọn ìjọ tó wọ́n wọ́n lọ́wọ́ alùsùnà ní jẹ́bẹ̀ ìtumọ̀pọ̀ wọn ràn lọ́wọ́ ni pé orí òdodo ni wọ́n máa wà ní gbogbo wa ìrànwọ́ ọlọ́run sì máa bẹ pẹ̀lú wọn wẹ̀lì fún kọ̀tùn náà àwọn náà ni ẹgbẹ́ tí ó ń ẹgbẹ́ tí ó ń نجوا من القيامة والله أن يفتنا أيه والله أن يفتنا ونجوا من القيامة وهذا الاتباع أنا ممكن هذا الاتباع كان مقوتي وقوائي وقوات موقف هذا الأثر هذا الحديث هذا السنة هذا التوحيدة المنصورة الفرقة الناجية هذا الاتباع والغرباء أنا أقول الغرباء أجوجي أجوجي ثلاثة جنبين أنتي كونيبا àwọn èèyàn mú níbi kan tó bá ń ṣe tí ó bí ẹ̀sìn rẹ̀ wọ́n mú ní tiẹ̀ ẹ̀sìn náà ló wọ́n bá mú. وهذه الأسماء والإطلاقات مستفيضة عن علماء السلف olórúkọ yìí ọ̀pọ̀ tí ó máa ń lò gan-an fún àwọn afáàfáà nǹkan ọmọ ṣàṣìwájú alùpùpù náà lòlò tó àkílẹ̀ tán ọmọ ìhàjẹ́ náà ló ń ka wọn tẹ̀lé.

òbílẹ̀ tó bá ti jẹ́ ilé ẹ̀jẹ̀ kí ọmọ jẹ pé ẹni yẹn ni ó ń ṣe ìmọ̀ọ́nù náà mẹ́ ọlọ́sìn ọmọ ẹ̀yìn ẹ̀yìn yẹn. àbí kí ọmọ náà ti yà. ń dára ló ń jálá bí ń mú ìpẹ́ àbí nínú mọ́sálásí ọmọdé àpamọ́ náà kò yà mí lẹ́nu ìlú náà kiri rẹ̀ kódà tó ní wọn sọ pé kí n jó oògùn ní ìpàdé náà ń gbàdúrà yìí wọ́n ti gbé tó kalẹ̀ rẹ̀ wọ́n ti gbé kókò rẹ̀ ṣé bí o sọ́ra bí wọ́n ti fi jó kókò ní kí n jó oògùn ní ọwọ́ àtàwà yìí. nínú ọ̀rọ̀ ni o náà. نعم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أكرمكم الله. وعلى تشميت العاقل عاطش واجب على الجماعة أم ينبغي أو يأتي بعده جزاكم الله خيرا نعم أنا شيء يمكن أن في وقتي تقول لي ẹnìkan sí láàrin ọ̀nà tó pọ̀ wọ́n ti alhamdulillah tí ó gba àwọn ìgbìmọ̀ ìlú ọ̀pọ̀ pé yára fún ọ̀pọ̀ tó ẹ̀tẹ́nìkan bá ti ṣe ó ti gbé ti ẹnìkan fún àwọn ọ̀pọ̀ tó kò ní ìdàpá àgbègbè عن الباقي حفظ الاسم عن الباقي dáwọn kan máa ṣe kó ti gbé títí àwọn ìyókù náà bí káfíà òkúkú lára ni táwọn kan máa ti ṣe kó ti gbé káwọn ìyókù àwọn yìí. náà nínú ní àtúnlára àríkọ̀kúnlọ ìtọ́jú àwọn mọ́sálásí tàbájọ́ pé ìgbà tí wọ́n fẹ́ kọ́ kí àwọn ìpínlẹ̀ takun náà torí mọ̀gbọ́n náà rí òkè tó àìlẹ̀ ọgbọ̀n tó lọ́nà alágbàdo lè gbé ẹ̀ṣẹ̀lẹ̀ nítorí ọkọ̀ lọ́la tí ọba gbé àárín ọba rí ẹlẹ́dẹ̀ mọ́ bẹ́ẹ̀ ẹlẹ́dẹ̀ gbàtà wọn sọ pé a ah, olè ẹlẹ́dẹ̀ mọ́lẹ̀ rẹ̀ wọn ni ìrìn ìyàwó lẹ́rọ̀ ẹlẹ́dẹ̀ mú rí kìí téèyàn tó túmọ̀ tó ló kaba yẹn lè ṣe lóòótọ́ irú mọ́tàlásí yẹn kìí ṣe mọ́tàlásí tọ́lọ́run kí ọmọ tí wọn lọ sí òkú bẹ́ẹ̀ náà. تصلوا على القبور ولا تجلسوا عليها لا تذكروا الطريق فاذكروا الجلوس ثم توفوا في يداني نعم كما كتبوا به نعم Thank you. Wọ́n ní àtàlámà àríkọ́kúrò àtàkù obìnrin tó lọ kọ ọkọ rẹ̀ pé lábọ́já ìjọba tó tó wá dàgbà àti kí ọkọ rẹ̀ fún ìgbà wọn. Wọ́n dàgbà àti ọ̀dà láti òkú ní náà ní o. Ìwé ẹgbẹ́ àwọn wọ́n ní tẹ́lẹ̀ tó lọ́kọ̀ kí ọkọ̀ tó dàgbà àti ọkọ̀ bẹ̀rẹ̀ káyà náà ló ní ìlànà tó Lọ ẹni tí ó ṣe kọ́lé òun lọ sọ̀rọ̀ yẹn ẹni pé ó fi ọkọ rẹ̀ kalẹ̀ fún ọ̀sẹ̀ náà ìjọba èyí ṣe kọ́ lóhùn láì ṣe pé èèyàn ní ìgbà tó jẹ́ ti pàtàkì ti pàtàkì òtún akẹ́kọ̀ọ́ yẹn bá ní ìdí pàtàkì láwọn gbà tó fún wa fi ẹni yẹn kalẹ̀ tọ́kọ́lọ́ sí ìlòdà rẹ̀ àbí kóòtù ni ó pẹ̀lú yẹ tó bá dábàdà kí ẹ padà fún yóò fẹ́ ẹ̀dà oṣù kan ẹ̀dà oṣù kan pẹ̀lú kòtòlù pé ó lè ní ọkọ̀ mi tó ọ̀gbà ní òde títí kọjá pé ní ọkọ̀ yìí náà ló fi ṣe é dà àwọn ọgbà ìtọ́jà ti pọ́ fún ni á ìkówó pé òun lè gbà bí òun lè gbọ́ pé àwọn tó lè fún nípa tó parí rẹ̀ láàrin ara wọn ṣe dúpọ̀ kó jáde kó lọ sí ìdájọ́ gbogbo ìṣòfin tí wọn mú lẹ̀ àmọ́ gbọ́dọ̀ ṣe é dá kó dúró fún oṣù kan tó ti pé yóò fẹ́ ẹlòmíì náà. Tunda ya samu a rikon jiya masu wasu da rikon tsara, ita yi yanin shirar to, shi ne ba kone, shi ne da kai a kone su ne ba su ne a kone, shi ne ba kone, ya ku shi ne da ya ke na cikin jima jira yau. Wannan kwan kuma ne ke, wani an yi da bayan da kun ba a ko, wani hannun مقبولة كاتب عليه مالك وإن أتيت وإن تكتبون في تلقى قرآن مقبولة إبقى قلاتنا أسلام الرعين في في كليدرو سيانا تيغاتون شينا تيغاتون جبل شيخ يوصلون ثم يقول على رجاء عيوبهم ṣùgbọ́n kan já tó torí ikú lè ṣẹlẹ̀ kú lè dé tó lẹ́yìn àmọ́ kí wọ́n kọ́ kí n pé lẹ́yìn ìjọ wa jẹ́ pé wọ́n ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ wà lọ́wọ́. náà wọ́n tẹ̀lé àṣọlá àríwọ̀ tó lọ sọ́dọ̀ lórí lójú ọ̀nà ní ìṣàbíyá ní ìdálẹ́ òní bẹ̀ kù sí ìdílé ìfò ìgbà tí wàá ti pẹ́ àwùjọ òkúta àwọn ilé tó wọ́n wá kíní káàkiri tó yẹn lè tú sí dọ́fíìnì tó yẹn lè dá sínú yẹn lè jọ́ sínú omi yẹn lè rí mọ́lẹ̀ tó kò sí kókó ní nǹkan kan ìdájọ́ kan tí wọ́n bá ṣe fún kíní yẹn ní tó yẹ ni. náà bí ó ṣe jẹ́ nìyẹn ọmọ ọ̀rọ̀ àyọ́ ẹ̀hẹ́ àwọn ọlọ́mẹ́ntì tó ń lọ́rọ̀. يمشوا بين رأس الرنا أبو خليج السندي بقنا لله تكتب بين أبو شكل الراجل لله بين لايدا فنجو كنت صلي يعني نجي تصلي لي الله عز وجل والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت